ògo túmọ̀ sí ẹwà ire tó orí ṣe láyé báwo ni ìtànṣán ẹwà náà ṣe tàn sí báwo ló ṣe tàn sí ṣó tàn àbí kò tàn. ìpele kejì mo tún padà bọ̀ pé ṣó orí lò àbó orí lò mo ń sọ̀rọ̀ kan báyọ̀ kan lọ́jọ́ kan ní pé kò sí ẹni tí ọlọ́run dá tí kò mú kankan wá sáyé gbogbo ọmọ tá a bí sórí ilẹ̀ ayé kò sí ọmọ tó lawọ́ wáyé wá tó lawọ́ wáyé wọ́n máa ń diwọ́ adiwọ́ ni bíbélì sọ pé ohun tí olúwa dá ó dá dáradára ni tó túmọ̀ sí pé kálukú ló mú nǹkan wá láti ọ̀run hmm. so tí a bá rí lò ó kù sọ́wọ́ wa tó o bá rí lò ó kù sọ́wọ́ rẹ torí ẹni tó kú mi ò rí ẹni tó kú tó lawọ́ lọ sọ́run rí mo ń sèso jíjò mo ní sọ fẹ́ nìkan pé tẹ́ bá rí ẹni tó kú tó diwọ́ ẹ jẹ́ mọ sàárì ẹ̀ á lù ní kùmọ̀.